boko wara kanon ana onyi knowledge onye onye wena na ya taro ni injila a lo ni lidian emu se an o ne musan ko iran an o ne bisan o ne saudi kono le se wa ana na se ko wala ni bi no mu tri generation kama ana badu kunya ayo ono yara inú ma nẹ́ni kòrónà bá fẹ́ dùn ọ́ kálẹ̀ pọ̀nù ọ̀nà wọn gùn ní nítorí kẹ́ àbọ̀ àbá àdúmí náà mú tọ́ ni rẹ̀ á náà abẹ́ dòdò ìdá ìgbà bọ́ wàá bọ́ wọ́n mi ní ẹ̀kọ́ abin da winyar kwace da kwamu da zuwa a zai ba da bura da nuna ko amma su gari a zai su ke wa zatin tumuni da tsoro gari a zo ko in tumuni ya wuri tilan nuna ban nan a ga hura kuron ya nuna ban ya ke kuron ya nuna na rafu da ko ko shi ta yi a ga mala ya kam ya kurewa ya kurewa na yake fún àkọ́nà ẹ̀dẹ̀kẹ̀lẹ̀ olúwa ní ìrọ́sì. ìwà kọ́ ẹ̀jẹ̀ tó ń tó mórí yìí fún abẹ́dọ̀ ṣe ń kọ́ tó ń tó mórí ṣe ń kọ́. báwọ̀ ṣé náà bá kàrọ́ tó lọ́rùn orí ṣe náà mọ̀ fúrẹ̀ kó hìyà dọ́kẹ́ dáìkọ́ hmm. ẹ̀kọ́ lónà àhóró wọ́ ẹ̀wọ̀n náà. bọ́kà fẹ́tù hání ma uhalihi ana sai na ba tsawar kira ya bakin nuna ramin a su hala na bai musallim al-kazab a su kwani min wani kwani kwanto mun yi e kuna dara kuwa nan na zauna da kake ne kun yi zaka ne kuma yi kun jira jira na ke min so yi na ba kanta kuma da ya wuri nuna bai numa ba ba sai mun kuwa sun rashin ku ko an ne abai farfaiwanta uhani ma uhani rasulillahi sallallahu alaihi wasallam kila sẹ́mu kọ́dún tó ń ṣe ń kó ẹ̀yẹ̀ náà kọ́ àbáyá náà kì sọ́rì wọ́n tó múrí kì náà ẹ̀wọ́ kà yẹ́ wọ́n ẹni ìbúra òde tẹ̀wọ̀n sí ìyá onínú tù tó mú ní ìhìnbà tó ní zero four five six ebe dị n'ụgbọ gem ije na akpọ n'ọrụ nye onye na dịabịa esu ọnọrụ anakụrụ anakụrịra dị esu onye tụrụ na ọrụ kụwa nọrọ kaptịn anaghị ihe ntụrụ mụrụ abụl kaptịn ana m achọ nwụkwọ lọ́nà nípa ẹni tó mọ̀ ní sọlọ́sọ́lọ́ kọ́ra ní ní kí wàá ní. ana yuko nayo ase mukolo toton aze corona bo ana pake kaya no yehe numa na manzo ase do na ona gumma Qur'an din ni chiwe tin saka je da ban a bai ne ci yata ina mi hijira har makka nan madina a bai ne ba he okay bai ne ne makiyya kawai min hijira abin da shi ya ta kawai mana na min hijira da year 622 ana su hijira mai a bayan na wannan mai madaniya wadda kariya kuma ta ce ya ta ne da mure ya ko sai kun to muri kawai ma za mi haji ma kaza o an to muri mai maka kawai na da ko ne ki ya ta kawai mana ya kasu hijira madaniya bí quran náà ní gíga yìí kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ owó kárọ̀ ọ̀ká bí ẹsẹ̀ mi bá rà. Kẹ́k oríṣi ẹ̀ta ni káwọn ẹ̀mí ti rí sùrọ̀tù alàt yé tẹ́. Ewu sùrọ̀ náà kọ̀ọ̀kan wọn náà sùrọ̀tù mùsàmìl sùrọ̀tù mùsàfìr ọlọ́mọlẹ́ àká ẹ̀sìtọ́ pààrọ̀ yìí wọ́n tó lómi náà ti pẹ́ wọn dáhà ẹ̀dẹ̀ pẹ́ náà yọmọdé kìí ayé mùsàmìl ìwọ náà dàtí pé wọ́n á nù kúmi lẹ́yìnlá ilẹ̀ kọlílà wà kò ẹ́ tẹ́ nínú àwọn tó wà mọ̀ kéèyì tí ó dọ̀rọ̀ra ìfọ́hù àwọn kùsùmínú kọlílà ìlàwọ̀ àwùjẹ́ra sẹ́tìrán sara sẹ́tìrán ni màìkómọ́lì àwọn ti tàlẹ́ yìí àbíká nisawo awin kotu minnu kolila alkuwa daho ne da wuce hausi da alaihi kwabika wani da masu abin hautu su mayakan daidai weci da wuya ba daidai wadda kiyon da hautu su mayakan daidai wadda su rahin jima kawai da alaihi amma wa rattilil qur'ana tartila wannan do ta bece bece ya kwace ni raho garu na kwace ni raho do tin bi zuwa ko man da da la ilaha illallah la ilaha illallah ẹ̀ẹ́dà kàmẹ́ ẹ̀lẹ́ àwọn ọ̀nà. Mọ̀mọ́ni kò wáyé sẹ́mẹ́tì máa lè pèpè wọn tó mu nìyí. Wà á sẹ́ra àwọn ọdún ọ̀sẹ̀ jẹrẹ. Wà á sẹ́ra àwọn ọdún ọ̀sẹ̀ tẹ̀yàn. Wà á empower wọn spiritually. Àti ìnà sinulki aláìka kawla nsàkéla. Ẹni mọ̀ náà gbọ́dọ̀ tẹ́tẹ́ yàrá sísá o ilẹ̀ anáìka kawla nsàkéla ilẹ̀ anáìka ọ̀rọ̀ sáà. Nàbìlá la ilaha illallah ọ̀nà wẹ̀rẹ̀ anáratá kékeré la ilaha illallah ọ̀nà wẹ̀rẹ̀ anáìka aláhọ̀kọ́ àndọ́gà mẹ̀wọ̀n ẹni hàn nọ́nù la ilaha illallah ọ̀nà wẹ̀rẹ̀ anáìka ahọ̀gọ́ wọ̀ chẹ́tẹ́ ẹ̀ka ìrà hàn dákọ̀dà hàn rẹ̀ àrẹ̀rán àgókè sọ́ọ̀ ẹ̀ka ké la ilaha illallah la ilaha illallah ọ̀rẹ́ anáìka wákàá abẹ́kùnrin ní wọ́n èdè àkókò ọ̀rọ̀ akẹ́sọ́yìn láìláha ìlàlọ́ láìláha ìlàlọ́ ọ̀rẹ́ náà kò wákà ti màláìkà rọrọ èyí ká ọ̀rọ̀ náà wọn náà náà láìláha ìlàlọ́ ọ̀nà kálímọ̀ náà ká nẹ́bí mọ́sá aláìhì sàlám ọ̀sẹ̀ ráyẹ náà kọ̀ rọrọ káàpọ̀ múni kò mórí ṣẹ́dù àmì máa bá ṣẹ́dù àmì máa bá ilé ono لنا na نقدم أرواحنا وأموالنا رخيصة لرفع راية لا إله إلا الله أكا تقاي وهاي يا كان رخيصة very cheap يومري هاي مثالي kọ́wé kọ́wé ṣe erase the banner lè rọ́f ìrọ́ọ̀yà kọ́wé ṣe ká ahẹ́rẹ́ sórí flag la ilaha illallah àwọn ní àbáhàn wọ́n ní ìsìnká sísọ kọ́kọ́ ìsọ́rí la ilaha illallah inna sanun fi alayka qawlan sakina min dibulaiti ni la ilaha illallah ilaha illallah ọ̀nà wà dínà ní àmì la ilaha illallah ọ̀rẹ́ mi ilaha illallah ẹ̀yìn láti sáà ẹ̀yìn sáà ní dárẹ́wà ọba òkè ìsìn ní wọn ìsáà ìsọ yìí láìláha ìlọlọ. ìdí wọn tún múlí ìkútọ ọkùnrin náà máìkẹ ju àbí àwọn náà máìkẹ jẹjẹ ilé yìí fúláfúlà wọn múlí ká eré ìjà sí lọ. àwọn náà yìí gbèjì pé wọn yà ẹwà lọmọdé sèr àwọn náà kó sáà ti parẹ́ wọn àwọn yẹn yẹn yẹn yẹn yẹn yẹn yẹn yẹn yẹn yẹn yẹn yẹn matter of power enough wala empower with enough spiritual empowerment wala nye ẹ̀họ́ tó ní ìsàmà pàwọ́ ìmà owó ẹ̀wọ̀ta ìmà pàwọ́ tó wala nye enough tazkiya ria wala ahun ni ha o <coughs> àwọn mú kó ẹ̀yàn ni ha o. ìrẹsọ̀ kàtẹ́ ẹ̀yàn ni ha o. ọ̀yẹ́ sùpàn ẹ̀yàn àbánu wala ni wala humble enough ehe ko kwete anzir kalano rabbaka kabbir duwa kanono duwa mu kama ya murhi wasu ya baka fatahir domin sa kenya wani bi na your outward behavior abana ne tawa ba kotun ìtọ́nú àwọn àtàn ààyàn iná nìka asọ́làmọ̀lárí asáyàmọ̀lárí ààyàn iná nìka asọ́lẹ̀rẹ̀ kíkẹ́ àtúnjẹ̀kẹ́ ààyàn iná nìka asọ́lẹ̀rẹ̀ hojì ìwéèrè ihu ààyàn iná nìka asọ́lẹ̀rẹ̀ sẹ̀rẹ̀kẹ́ ẹ̀wọ́ ẹ̀rọ àṣẹ àbílẹ̀ náà kan bí outward behaviour àtọ́hìr ní ẹ̀ lọ́rọ̀jìdá àjò hijira ko da yawa wala tamnun tastakfir wala tamnun tastakfir asúlẹ̀ ekwe iwu anyẹ́kẹ̀ ìrọ̀rọ̀ ụlọ ikwu wee ekwe iwu alụkarị omori wọlé rọ̀bù tafatbir yusuf rẹ̀ omori ya ẹ̀họ́ náà tù wọ́n dùn ma kọ́sàmà lọ́hù lákùn agnan náà ayò yìí náà tí ó yí kí ẹ̀ lọ́mọdé àwọn àìní náà náà kàkà wọ́n àbí sọ́ọ̀yì ákìnà náà ẹ̀ka ọ̀dọ́ bá yín iná rẹ̀ ni. àwọn náà ka wọ́n tún sọ́làm dùlùmí ilà amalin ìdá amíltẹ̀hu ahabanilá wà ahabaninas wọ́n tún múri dùn kọ́kọ́rọ́ náà ìdí màmí lọ́dà sílẹ̀ yam lọ́mọ́rí sílẹ̀ yam wọ́n tún múri kìsọ́yì ẹ̀sì hadmin dúkìá yóò fi bùkà lọ́wọ́.

aka nínú ẹmọrí wẹlẹkẹ àsẹmọ àná lèjọ fún ọrẹ jẹ kú bẹẹ wọn náà pẹ pọpọ àkúwé yẹ o bí mẹni àwọn àti hàn àbíjẹ ní ilé ẹnọ ni kákò àkẹnà rẹ kọńtúrò àná lẹ́ẹ̀dù ẹ̀ hàn náà wà gòrò múrí àwọn ni ọkọ̀ wọ́n sàdí fíìmà ìdá náà ìṣẹ́bù kan náà zòye sáná ìdá rẹ̀ ní láti ṣe àwọn ìdá náà ìdá òṣì àkànná ìdá òpò ìfọ̀ àwọn náà ìnú wà gàmù. أنتم اليد العليا خير من اليد السفلى هو أنا بتكتو أن هو أنا وتنافع كفن أنا ببا أني بني نا وتن أقولني كل تاروا يكوي ما هو كربان ينون كربان يسون هذه اللي هو ذي دوي كوي مهذب شيكو وعك وعم بيوان يوم كده وأنا وعك كده وعشان ẹ̀dẹ́nu wẹ̀ kó ewu dáná jẹ́ ẹ̀sẹ̀ yàtọ̀ wẹ̀ kó nyana kẹ́mìrẹ́ nù because ẹni ọ̀hún tètè ẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ̀mí kò yìí wẹ̀ kó nyana wẹ̀ sáyẹ̀ ẹni bẹ̀ kìjì ni ọdún sáré yọ òhìrì ànyìn lómo ní màá ní tìkọ́ bí ẹ̀rọ ni ó ń tó mo ní ìtumọ̀ àjẹnẹ́ pẹ̀hẹ́rẹ́ mu lẹ́mi kábàrà pẹ̀hẹ́rẹ́ mu yóò challenge the kobo system ọ̀nà ànánu is Quran lẹ́yìn náà ọdún múlùkù sí kùránù rẹ̀ kùránù rẹ̀ mi tí ọ kẹ́ni ẹ̀ẹ́dàká ọ̀nyẹ̀rẹ̀ ẹ̀ náà mẹ́rin ọdún múlùkù kùránù rẹ̀ ọ̀yẹ́bà kọ́rẹ̀t ya láyé tó ń pèlè ìsáàmì lọ́sọ̀ kùránù rẹ̀ ọ̀yẹ́bà ti hókùn rẹ̀ báyìí kì í sí kùránù mìíràn kọ́bi àtìkà ọ̀dì tọ̀hí. ayé mẹ́ka àdán ní sọ́ọ́tì náà ọmọrìhì àdán ní nílẹ̀ sí ọmọrìhì jẹ́ ọ̀nà e ayé omori yìí wọ́n àdọ́kọ̀ ayé omori yìí wàhálà àdọ́kọ̀ ayé omori yìí wọ́n àtúwọ́n ní lẹ́wọ̀lé fìrọ́ọ̀n ṣètọ́nù dáhùn ní fìrọ́ọ̀n ṣètọ́nù àdọ́kọ̀ ayé omori yìí kọ́kọ́ náà sàfà kẹ́nẹ́ni ní kan náà bukumul àlà náà so Max Weber, MM Pierce, ọ ya na anyị bekee na ihe abụọ jupụtara ahụ na wee tiri ọjọ kenumala shetan onye ọ sụwa anwụ n'islam zụrụ anwụ n'itauhid nwere anyị ka anyị sanawo omori anyị ezite ọdọ kike onye kenọhụ ka lord of iron or lord of thunder ní ìyàwó yẹn ìrìnrìn lord of lord of uh, eh, god of water the god of sun the god of ah wọ́n yẹn the god of ìrìnrìn péye kòmórì kònyà ìlàhùn wáì ẹ̀yìn múlẹ̀ ọgbà yìí ọ̀nà ọ̀sẹ̀ ńlá ìlàhùn jẹun.

àkàrà kò sí àyẹn tuntun tó múlẹ̀ ayọ̀ náà ṣọ́ ọ̀nà tí ní sùúrọ̀ nìní sùúrọ̀ náà ṣọ́ tọ́mẹ́tọ́sọ̀ nìní káwó tóun àmàlẹ́ màá ní ọ̀gùn làbí ọ̀rọ̀ ìfúnà kanáà ẹ̀dẹ̀mọ́nà tẹ̀lé àti náà tó ń pa ẹ̀dẹ̀mọ́nà tẹ̀lé tí ń lẹ́ta ẹ̀dẹ̀mọ́nà tẹ̀lé tí ń tókò náà làwọ̀ tẹ̀lé ni inú mo tún dá beginning to end kana yi koma tono ina ni from suratu nas bakara al imran nisa ma'ida an'am a'raf anfal tauba yunus hud yusuf ko kuna fete abon muri misdoni insha allah ta'ala imani ba shi ba ta mana muri yusi ani ni hinna mu kura ka ashaw ni suratu fatiha an ko mi tira wo ta ba ye fatiha ni aka ni sala sai

bisa ọrọ ọrọ ọdọ mẹta ìdílé yìí èyí ká àwọn bí náà àmẹ láfẹrẹ hùn náà ni ẹsọ náà ọrọ àmì tọrọ náà mẹrin ní ọyẹ àtọ àníwọn náà dọsí ọgbà kẹtọ ọrọ àníwọn náà dọsí páàlì ní ọdọ mẹ ẹbí àwọn fámìlì koran fámìlì koran ní fámìlì mọlìhìn wọn dọ mẹ fámìlì koran dọ mẹ tí náà náà kẹta yọmọ kìyàmá abàkà ẹ kò koran náà pọ́ọ́rọ́ lẹ́nu ẹ̀ńwó ni ẹ̀ka tínà náà wá sí quran ẹ̀ mú kọ́rọ́ in private life and our collective life mo náà bá fi sákòó iná wọn náà nù. wàá sọ̀rọ̀ dáwọ́ ní alhamdulilayi wa alamin alhamdulilayi. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته حياكم الله ọjọ́ ní amẹ́ríkà wà ní ẹ̀hẹ́ ní àwọn ọmọdán ní àgbà nira kàhé kílẹ̀kẹ́ tó lè bẹ̀rẹ̀ torí ń bá wani tó mọ̀rí sallallahu alaihi wasallam wani hijira hurmata na madina ana fẹ́rẹ́ ìyẹn náà yóò rí nígbà ní september year two thousand and six ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà yẹn ní ẹ̀kọ́ yà jẹun ní ìnáwó ga tí ọ̀bá yìí àwọn náà àwọn ìnáwó ayọ́rọ́n àwọn sí láàfíà owó gọbọ tí wọ́n ní àwòkọ́fẹ́ ẹ̀nà ìfẹ́ àkọ́fẹ́ ìlú mọ́rí yìí mọ́rí náà bùkátà wọn mọ́rí náà kọ́nà kárẹ̀ ìlú náà bùkátà náà kárẹ̀ ina yan banayan kalman ciwo kai zai wahai biya yanan biya kasa mai kawan hekan biya yanan biya kasa mai kawan bí a mẹ́kẹ́ wọn náà bí ara ẹni mọ́rọ̀ bí a rẹ̀ náà bí a kọ́fẹ́ ìgbìlà lọ́wọ́ ní ẹ̀wà méhe sí oníṣì ní ihe wá bí a kọ́fẹ́ níbìlà oníṣì ní ihe bá àtúnádà méhe rí bí a kọ́fẹ́ ilé ẹ̀ náà àmì ẹni jọba ẹ̀hún ìjọba òmòrì mi bí a kọ́fẹ́ iná ọ̀rọ̀ mi ní wọ́n ní ini ubaise a yake rukar nura kafan abban amurka a yi gina ne wani kula sai in fasulma hu fasula amurka a bisa wasa jinjin kuna shi hannu hahan ne yi wani a yare yara fi zo ƙur'ana ilé ìyìnbá hàn ní bí omori ṣe ń hẹrẹ. ọ̀rọ̀ àwọn kòkòrò àn ṣáàní sáàhí al-istiaza wal-basmala. al-istiaza al-prisiri wal-basmala àti subhanahu wa ta'ala. ini iron band ọ̀rẹ́ ń lọ́rẹ̀ yìí ní ẹwọ́rọ̀ anọ́rẹ̀ mẹ́rin kúmọ́rí yìí kà ìyáàmà náà bá kòkó kan ìyàpò ìṣeré kúnlùwọ̀n náà mórí yìí wọ́n ní àwa kìkà kàndánù òmórí àká ẹni sọ́ọ̀tù náhàlì ọkà إذا قرأت القرآن أفايذ بالله من الشيطان الرجيم أمريكي إجي وفكاك قرآن إني ويجري إني هون ومرمي تسلون هون شيطان نايكا إيه نلتا شيطان نايكا مري وشاء كانا أو كانا دري آيام كنو مرمي شيطان نايكا ومري تزن هون شيطان نايكا عبدنا هاي غبين ومري أنا كانا دري òmúlò tó ṣètọ́ọ̀nù ni ṣíṣe ìtọ́nù ó ti wé ìyá níbi ádámà ni ó ní wàá kó ezigi ìpérò ni ó ní yé ezigi yìí jùlọ àwùjọ jùlọ ìwọ rí jùlọ ìwọ ha ọkà ìdánilẹ láhùn sírọ tẹsán mustaqim ọmọ rí mẹ́rin àyà tún ìdíjà níbi ádámà kí ló lè bí yìí ilé tí ìwé àmọ́ ọ̀gẹ́ rẹ̀ ní ọmọ ọ̀gá tó rọ̀ ní. amma na zaku ne zuwa inna ya to la aqudan lahum siratal mustaqim mana ya to kini zai umuri na warawo izo mana jejiwan ile ziko na moyi zainin ne kima ku jiyo ka samu ana la go du ne ne yon ne ne de yawan ase ka e woni ziko moyi zainin ẹ̀rọ ìṣèkà nìbẹ̀rù ẹ̀rọ ọ̀wọ̀rọ̀ fúnra òkọ̀ àpò ìkéré wọ́n lè wọ́n mórí ìṣeré wọn ló ṣèkà nù ṣèkà náà wà náà yẹ níbi adam hẹ fèrè fẹnẹ fúnmẹ àgókà àgóríjà níbi adam àwọ̀tẹ́ àgówà níbi adam òríjà nù ó mórí kéde nù ìṣèkà nù àwọn àjẹnì. Mọ́lá náà tó níbi Adam alayhi salam dọ́ka ṣèṣán àbí mọ̀lẹ́kẹ̀ ni ìṣèṣán abẹ́ ni ìtẹ́rẹ́sí yọ ṣèṣán káyé ana hayro minhu khalaqtani min nar khalaqtahu min tin ṣèṣán kan ní báyìí yọ ọ̀nà ní ìdàhún náà àgókà ọ̀nà ìṣèṣán mi náà mẹ́hún nira ẹ̀rọ mọ̀ níbi àtàwọn náà tàwọn àgọ́ àwọ̀ ọ̀nà kàrífì yìí umurka uka wai karfi ko ha fahruj minha azmuman madkhura dina ta hura ne shaytan wa rawajin to wazna kasa ko wanda huwa wazna kasa umurhi kare kihi doka umurhi agwan nabi adam wannan numan numan قال رب بما أغويتني لأزينن لهم ولأغوينهم أجمعين عمره ويكرر ينتهي كيف انتني هذا دي عن àbísẹ́nà àyíkóró di mọ́ ìlànà wa dá ẹ̀mẹ́ àbísẹ́ náà rí ó di kí n ṣe lè yí lè yí ọ̀ kó wà fẹ́ mẹ́ lọ́ni mọ́ ọ̀bẹ̀ da za a sadaka don kauna friend da mun ta zai yi yanki gila ne ne ne gili ne ne yoyi da zai wuce ko da kauni wuce na kauna hako bero na wani ana tafere àbúkọ́ di ọ̀rọ̀ àyẹ́yẹ̀ yìí tí ó yẹ́yẹ̀ yìí ti lè máa lè yí wọ́ká ẹni tí wọ́n rẹ̀ mú nù. ṣẹ̀ṣẹ̀ ìjáwà yà ṣe ọ̀rọ̀ àkàtẹ̀ mú nù azọ amẹdàmẹ náà ẹsẹ ń bídí ẹtù hasana bídí ẹtù ẹdàmẹ ní rírà wọn tún mú rí ká abẹdàmẹ bẹnbẹn alùbẹdàtìn bọlàlà ọkùnrin bọlàlàtìn fínàr abẹdàmẹ bẹnbẹn lè oríwù abẹyìn bẹnbẹn wọn tún mú rí kìnìún ọyàn wọn yóò ha ẹhún lẹdàmẹ báwọn ha ẹhún nìyí níbi ìwé yìí azọ amẹ kú àwọn amẹ ẹyìn ọsán lẹdàmẹ ẹni ẹ̀kọ́ dàmú di ìgbé àmà àfọ́nù ìgbéjà tó hasana ṣẹlẹ̀ ìdàmí lérora ṣe ara ní ìgbéjà tó hasana ara ní ìdàmí lérora ọ̀dọ́m dà ní ìkí lérora ọ̀dọ́m dà ní rẹ̀kọ́rẹ́sì lérora ẹ̀kọ́ wà ní ọ ọ̀dọ́m dà ka islamic party islamic get together islamic discord that's islamic club ṣètàn kan máa ń la ọ̀zọ́ yìí náà lahom wáàzẹ́ mi wọlé ogun yẹn nà ọmọ jùmọ̀yìn nínú ìlú àpẹ́ ní bíbín ọmọdé ẹ̀ wọ̀rọ̀ nyà ilà ìbáàdà kàmí ní ọmọ ní mọ́kànlá tún ẹ̀ wọ̀rọ̀ yẹ ọmọdé náà ẹ̀ka ọmọdé ọ̀nà wọ́ta ọwọ́ àní wọn àyìn náà ìkọ́rí yẹn ọ̀nà ní ọ̀nà ní ìlú wa. lómọdé ká ilà ìbáàdì.

kene ni ba ga ne da kene wari yo murhi wari yo murhi kana ba su da su mata muri wa ka mani ne ba wazi mani me ba wazi ko kore na ba wonon ago ka wanyo ri boyan su aka o me anun amma ogo wa wajin ya ya kore yo murhi ne ya kore murhi ya su ka ya sàábọ̀ òmórí yìí kàkàkọ́ àbò mórí yìí sáwọn àwọn àkóyẹ lẹ́wọ̀n tó ẹkùrẹ́ ọ̀zọ̀ àwọ̀ yá nìyí ó ti dá ọbẹ̀ ẹlẹ́yìn kò wọ́rí hẹ ṣé ẹ̀kọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ fún mọ́ dídá ọ̀rẹ́ hẹ ẹ̀yìn ọ̀yìn sọ́yìn ẹ̀wọ̀n àbáni ẹ̀wọ̀n yìí ó ti dá ọ̀nà ọ̀yìn àìsàn yìí ó ti dá ọ̀jẹ́ ẹ̀dọ́kọ̀ ọ̀jẹ́ ẹ̀lẹ́ bí ọ́nù kọ̀mẹ̀ wọ́n àìsàn yẹn wọ́n ọ̀nà mi tó mú ríkà yìí àbẹ́ náà mọ̀ ká wọ̀ rẹ̀ rẹ̀ àbẹ́ náà mà kà má rẹ̀ rẹ̀ kò mú ríkà ẹ̀wọ̀n náà tó wà mú ríkà ojú ọkọ̀ ẹ̀rù kò mú ríkà zálìkà bí anna allah maula lazina amanu wa anna alkafiri na la maula lahu kò mú ríkà wọ́n àbẹ́ náà kí wọ́n yẹn jẹ́ jẹ́ tí wọ́n kẹjẹ́ ní kúrò ánù kẹrin

agukora ihe muri iwe ndi udo kumuri ote ndi waheke muri iwe ndi nura buri hano wabaheke ndi waheke kumuriki amene namara ya shitani wenze yazo muwani amadu muri amawa nawo azanu wana zaine ni ana abala utawa وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا مريكا نا وانا اني ووتني بني اني بو مكي جزاو بو اني غرانا بغاو ان نه ورا غوكه ان نه سلام عليكه بني ان في مكدي abúlé nínú láàrin ní quran ọkọ àmì ẹ̀nà a náà sórí òkúrẹ́ wa wáyà nínú ọmọdé náà hẹ́ẹ̀ ẹ̀bí jùlọ náà. lẹ́yìn ló gbé ẹni kẹ́ni wà áwùláàd wọn náà ní wọ́n ti ní jẹ́ náà yàmá. ọgọ́ wọn tó mọ̀tò lọ́sọ̀ náà fúdọ̀ yìí ọ̀rọ̀ tó náà kára káfù sọ ọ̀nà mọ̀dúwà ọ̀kàkà bisimilá اللهم إن يقدر ولك في ذلك ما يضره الشيطان أبدا كما رواه الإمام البخاري إمام البخاري دي أيتي حديث صحيح البخاري قلت صلى الله عليه وسلم كا قلت نعم يرونني وأنا نعم ميكا وانا لا تفوزان لو كاكا بسم الله بين مالي ومرهين اللهم جنبنا الشيطان ومرئ امرسهم ننتجي كان غيري وجنب الشيطان مرضتنا بيوت الشيطان نيرسو أنا مي إذا نعي كل يعنون أنا وذي فالكم رسول الله صلى الله عليه وسلم كل يعنون الله أموري أقوى ترى أموري كنموزي Ozo eji anyị na ịkapa nkụ ịkapa nọ nọ. Mgbe kìí ṣe tán náà wà ní kọta kílẹ̀ fún tìǹbù. Àmá mọ́rọ̀ọ̀rọ̀ yára àhúrẹ́bì yẹ ẹdínwó na vọọyì ẹnlẹ dadi ni ìyá sísọ lakó táà náà tuntun bí ẹfọrọ àwọn ni. èyí nana hẹkọta lẹyìn àmà hẹkẹ ni àbíta sẹlẹ yà bá rẹ ni ẹ máa náà sọsọ ìdílé ìdí kókó ìrànlọ́wọ́ kányìn bì kányìn ìdáyẹ náà àti ìdáyẹ náà tẹ̀ bá rẹ. ẹyin láàrin tiwí asẹnẹ ìsàmì ẹ̀dẹ̀kẹ́ ni sàmẹ́tì sọ́nà ẹ̀rọ lẹ́yìn ká ń tún lọ káta lọ́kàkì bísímìlá dá ihe ìmọ̀rọ̀rọ̀ náà àpò lúwọ́ ní kókó mú ìlà pẹ̀sì ni lọ́kàkì bísímìlá ìwádìí fún lọ sẹ́yìn sí ni ya àdàpọ̀ ìmọ̀rọ̀rọ̀ ya àtàmáyé. wọn náà ẹ̀kọ́ sáà ní wíwí wa àbúrò ọ̀sán ìdílé mi ò náà fi mẹ́ ìgbà yẹn ìyá ẹ̀kọ́ sàn ìyá sísá ilẹ̀ ọ̀tọ̀tìzọ̀ lọ́wọ́ nára ní ìbánu alùmọ̀kẹ́wẹ́rẹ́ kọ̀ lọ́wọ́ rẹ̀ rà nyáwẹ̀ àgùntẹ́rẹ́ kàfàrẹ́sà àfẹ́wì ń gbéná wà wẹ́n ẹ̀ kàwẹ̀ àfàrẹ́sà àfẹ́wì ìyẹ́kẹ́ náà rìn ní àmẹ́nyẹrẹ ìkíkẹ́ lẹ́nu ẹ̀yìn tó gbòòzì hundred. muhammad salim al-munajid ẹ̀wùwé ọkàn three hundred lẹ́yìn sẹ́nà ọ̀kọ̀ọ̀mọ̀ ẹ̀ náà wẹ̀ ana requirement a zaune a tukanin da hasaya abu mere ya ne ya kosan ya ya kishe plan wani biya obi ya mi kere ko isere hunu wan ko mu le fere yi hunu wan bi awon owo foro amuri subhanahu wa ta'ala inna ash-shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa yẹn ni ó kàfàtàkì tí ara ṣètánì ọ́nìyàn lọ́rin

lọ́sí kọ́nyà rẹ̀ káàwọ̀ lọ́sí kọ́nyà rẹ̀ ṣètọ́n ìyẹn lọ ọ̀hún ìyẹn lọ ó ṣètọ́n nínú ọ̀rẹ́ mi jẹ́nà wà wáyé ni. ìṣẹ́n ló ti mú kíjọ níbi ádámù ọ̀nà ìpinnu lọ́nà nù ọmọ akọ̀nìyà lọ́nà ọ̀nà àkọ́rà kọ́kọ́rọ́ nù owó ọ̀mọ ẹ̀bẹ̀ lọ́ka rọ́bì àzẹ́rì ní tí wọ́n gọ́dọ̀ àti níṣù lọ́lọ́dọ̀ ọ̀tá ìnáka lọ́lọ́ mọ̀nzarin yà wà láàmì ó ìṣọ́nù wọn náà yàrá tó lọ́dọ̀ ọ̀tá lọ́mọdé kàmá ilà ìyá omi lùwọ́pín máa lò náà wọn náà ká ẹ̀ máa jẹ ẹ̀ ẹ̀ ò mọ́nú jẹ wọn. ọ̀rọ̀ ezigi ìpòrò ìgbàwédé ìzí rẹ̀ máa àwọn ọ̀nà ọ̀ka wéèrè ó lóòkè mọ́ni ló eré ka àwọn ojúdi yẹn náà náà nǹkan ìṣèṣẹ́ ìdáyà mi dé kó àṣọwọ́ kan ọrụ láti ẹ̀yẹ ẹ̀wọ́n olùkọ́ yẹn wọ̀nyí ọ̀hún ṣètò ọ̀nà tó mẹ́ta iná nà òwe èdè ẹ̀kọ́ mọ́ni ọ̀nà òkú nìgbìnà wọ́n náà bá jẹ àwọn ọ̀nà ẹ̀ka wọ́n àgẹ́lẹ̀ ẹ̀hún ẹ̀wọ́n ewe kẹ́yìn ẹ̀wọ́n mọ̀dìrí àná òwúṣe sáàmì náà na ni. ọdún bí ọwọ́ náà ráhùn wa ọdún ìmọ̀ afẹ́mìntàn ọ̀sánmẹ́ ìwọ̀ àgókò ọmọnìyà àbúkọ́ ìzọ́nì àwọn mẹ́ ló mú kó ìkéde ìdí ìní anáwó kejì ìṣẹ́rẹ̀ wáyé ẹgbẹ́ òdó ìka òmúrí ọ̀ka ẹni kọ̀ọ̀án nùtúrò mọ́ ní ìhàwà kọ̀ kọ̀ọ̀án ó kọ́rọ̀ ìlànà ìkéde ìṣàmẹ́ ìdè ìtàn rẹ̀ ṣàánú rẹ̀ ṣùgbọ́n àmì kọ̀ọ̀án nana máa ní nípa nyi anamanu anenye kpata ẹni kọ̀ọ̀bàrọ̀ zọ́n ẹni ịnịkọ olùgbòrò anamanu nye kpata ẹni ká ọ̀bàrọ̀ olùsọ̀dì dọ̀bàrọ̀ ọ̀rẹ́sọ̀ ẹ̀dá anamanu nye kpata ẹni ká ọ̀rọ̀ náà ẹ̀ka náà ọrịa dọ̀wọ́ rìn dọ̀ọ̀mọ̀ ẹ̀kọ́ ọ̀tọ̀ ọ̀hún. kùránù náà wòye جيها وكقرآن فاستعيذ بالله من الشيطان الرجيم إذا كتير هون هو مني كتير هون الشيطان أنا تريني بني لتا أنا كل هون أيضا أقوى ما إذا تقول أقوى يا وكقرآن دي كتير أعوذ بالله من الشيطان الرجيم أعوذ máa pè é ṣeré bíláàsì àbíṣeré náà kọ́ àpáànù èèwọ̀ ìṣeré ta àyíṣọ́fà olóṣìṣẹ́ rẹ̀ wọ́n ẹ̀ẹ́n wọ́n rí owó tẹ̀lé gidi gba sí ìṣeré wọn bíláà ẹ̀ka ká àwòzó bíláà àwòzó bíláà àwòzó bíláà kọ́ ọ̀tọ́ náà mẹ́nyà òru àwòzó bíláà kọ́ ọ̀tọ́ náà ana kwabance asige au a ozu le ebati au a ozu le apatube alkarube eyan sani a ozu billah أعوذ بالله بذاته وإرادته وحكمته وقدرته وأسمه وتجديده وزيسير ما من هذا متى أنا وتغيث لي أرغب أنك البسيري أنا ملفوردة ya haka wikayatul lahi agna an mudafatan min ad-duri na ntuli ọka al-ujuri ya wikayatul lahi èyí sèrè náà mórí ìsèrè rà agna ọrọ ànyúkwanyí ọrọ ànyúkwata ọrọ àhwẹwẹni an tó ní àbísẹ́ náà ètú ẹ̀nà ìṣẹ́ nìkan bullet proof ọ̀rọ̀ èkó wọ́n nìkan òdìkílẹ̀ ló ń jẹ́ ń jẹ́ ọ̀lọ́kọ́ wọn ní pẹ́rẹ́dì ọ̀lọ́kọ́ wá pátẹ́ níjẹ́ sí amẹ́ríkẹ̀ oríṣiríṣi mú lórí ìhùn náà oríṣiríṣi mú rí mú àwọn ẹ̀dàkà ní sọ́ọ̀sì yóò máa ń jẹ́ ní akẹ́ni wéèlú abẹ́ àwọ̀ hàn oríṣiríṣi mú rí mú máa ń jẹ́ ní akẹ́ni ràhọ́dọ́wà àfẹ́fẹ́ mú rí ìṣeré rù gbèsè yìí bí wọ́n fọlá orí mi. àkóso bìlá bá a ṣó mórí yìí máa ti sẹ́rẹ̀ mọ́ máa pè é tèrè òmùyẹ̀ mọ́ta òwe tèrè ọ̀hún. من الشيطان الرجيم يوسف هنا شيطان للشيطان شيطان إبليس لعنة الله عليه أدنه الهيك شيطان

subliminal seduction, sequential operation, classical conditioning. Anyị sọfí àbánà ní Kùrán náà nípa subliminal seduction that is alwaswasa ní ìṣẹ́rù ìlwaswasa ìkànnà. Èyí ni ìwúyọ́ra yìí, inspiration, tó ń kú ẹ̀yẹ àti ọmọdé ṣe ìtàn ìkẹta yìí la òzẹ́yìn náà nìlẹ́hùn ṣé máa mọ̀ ọ́ bẹ̀rẹ̀ wá lèrè àbẹ́gbẹ̀ níbi subliminal perception ṣe ọ̀nà ni wọ́n ní wèrè akọ̀rọ̀jù ní ara ó wèrè fẹ́nẹ̀ ayé èyí ẹ̀dámẹ̀ like ẹgbẹ́rẹ́ àná ni wàá yìí wọ́n ti dí ẹ̀ bí kíáàbù ni ẹ ti sẹ́ ìfẹ́ mi ní ìṣẹ̀ ọ̀nà ni ìfẹ́mi wo ni lọ ewúrí ìmánì àwọn kẹ́kẹ́ or comfort ana if nothing is comfortable in her really dọkata good morning sir dọkata how are you doing please stop greeting me how many class ọ̀nyọ́ ọ̀nyá yẹn kó ọ̀dọ́ ní mọ̀ ẹni ní ètì sọ náà ni ọ̀nàmọ̀ra ọ̀nyá lóbi ní classmate ṣé ẹ̀kọ́ lọ́kọ́ àká o ọ̀lọ́kọ́ àyà comfort wá ẹlẹ́dẹ̀ sí èéfín subliminal seduction then another sequential translation ìjà àkọ́ àdémùwé ìjà ní pírátíkà dákọ́ àkọ́ ẹ̀wọ̀n ọ̀rẹ́ wọn bí ìgbàdo àdọ́yẹn ní ẹwọ́ ẹ̀ ọ̀dà mìíràn ní classical conditioning àkọ́wọ̀n náà múra sí ẹ̀kọ́ wọn gbọ̀dọ̀ classical condition àkọ́ mú níta pípa náà àkọ́ yẹn wọ́n ní ìdè rẹ̀ dùn máa ń fẹ́gọ̀ wọ́n ní tó máa di bí ìwé ìrìsẹ̀ láàdì how you now how far now wọ́n àwọn ní classical owó yìí nìkan wọ́n ṣẹ̀wá ní. wọ́n ní parole appointment ọ̀lọ́rí parole ìjẹ́ ìkànnì finish rúwú. káàkiri àmì ní mẹ́ẹ̀ wọ́n àwọn rúwú dé finish àmì. báyìí ti rí rúwú nù ẹ̀sìn ìyẹn dé ní wọn rúwú lẹ́jìn náà. ọkọ̀ òkè àtàwọn àmẹ́yọ̀ rúwú dàgbà sí ihun lẹ́nu. ọ̀sán tó ti steady temperature dọ́kọ̀ àwọn àwọn ọ̀rọ̀ àmì.

ní kí láti àìná okay let me see <laughs> wait wait it's tell that literally true it was poor like very little very little ọlọ́run ló wà ló fọ́sà. ọ̀la ìṣètọ́nà mi náà yẹn mo lọ ẹ̀rù mórí kẹ̀nẹ̀. àgbáwò yìí olórí túfù dọ́ìlì ibùn ìyá abdulrahim allah lọ́kà ìṣètọ́nà lórí mi náà gbóró ẹ̀ ọmọ gbọ́dọ̀ kò fi ìṣètọ́nà kò jihad.

ọ̀ta ọkàgbọ́wọ̀ ṣètọ́nì tó díẹ̀ náà ní ilé ìgbọ̀tọ́n ẹ̀ka àwòdòdìlá ilẹ̀ ṣètọ́nì rọ̀jìn domini ọ̀tọ̀ mọ́ni báyìí rú ṣọ́kún jìhá àdáhùn fi ṣètọ́nì kù domini káyà nìkan. ó wà sínú àná inú quran kó àjẹ́ ẹ̀yìn àgúnwáyé ẹ̀yìn òṣìṣẹ́tọ́nì ọ̀fẹ́ kẹjẹ bẹ́ẹ̀ ló rẹ̀ wọ́n ni ìyá kọ́lọ́tọ̀ quran fẹ̀fà ìgbìlá ilẹ̀ ṣètọ́nì أعوذ بالله من الشيطان الرجيم أمري نوي سيري هو تاو يوز تاو أمري هو تاو سيري أيوة تاو سيتا دالي هون مشي تاو نايكا إن لتا قلت الله عليه وسلم ومن أباك سلام